esra orí karùn-ún ṣùgbọ́n àwọn wòlíì agai wòlíì àti sekaraya ọmọ ido sọ àsọtẹ́lẹ̀ fún àwọn júù tí ó wà ní juda àti sí jerusalemu lé orúkọ ọlọ́run israeli lé àkókò náà ní serubabeli ọmọ shealtieli àti jeshua ọmọ josedaki dìde wọ́n sì bẹ̀rẹ̀ sí kọ́ ilé ọlọ́run ní jerusalemu àwọn wòlíì ọlọ́run sì wà pẹ̀lú wọn tí ń ràn wọ́n lọ́wọ́ lé àkókò kan náà ní tatnai baálẹ̀ ní ìhàyín odò àti shetabosnai pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn wá sí ọ̀dọ̀ wọn wọ́n sì wí fún wọn báyìí pé ta ni fún yín lé àṣẹ láti kọ́ ilé yìí àti láti tún odi yìí ṣe nígbà náà ni àwa wí fún wọn báyìí pé orúkọ àwọn ọkùnrin tí ń kọ́ ilé yìí ti jẹ́ ṣùgbọ́n ojú ọlọ́run wọn ń bẹ lé ara àwọn àgbà Júdà tí wọn kò fi lè mú wọn ṣíwọ́ si títí ọ̀ràn náà fi dé ọ̀dọ̀ Dariusi nígbà náà ni wọ́n sì fi èsì padà nípa ìwé nítorí èyí àtúnkọ ìwé náà tí Tatnai baálẹ̀ ní àhín odò àti Shertabosnai àti àwọn ẹgbẹ́ wọn rán sí Dariusi ọba àwọn ará Arfasaki ti àhín odò wọ́n fi ìwé ránṣẹ́ sí i nínú èyí tí a kọ báyìí sí Dariusi ọba àlàáfíà gbogbo kí ọba kí ó mọ̀ pé àwa lọ sí ìgbèríko judea sí ilé ọlọ́run ẹni tí ó tóbi tí a fi òkúta ńláńlá kọ́ a sì tẹ igi sí inú ògiri náà iṣẹ́ yìí ń lọ síwájú kánkán ó sì ń ṣe rere lé ọwọ́ wọn nígbà náà ni àwa bí àwọn àgbà wọn níléèrè a sì wí fún wọn báyìí pé ta ni fún yín lé àṣẹ láti kọ́ ilé yìí àti láti mọ odi yìí àwa sì béèrè orúkọ wọn pẹ̀lú láti mú kí ó dá ọ lé ojú kí a lè kọ̀wé orúkọ àwọn ènìyàn tí í ṣe olórí nínú wọn báyìí ni wọ́n sì fi èsì fún wa wípé ìránṣẹ́ ọlọ́run ohun ayé ilé àwa ṣe àwa sì ń kọ́ ilé tí a ti kọ́ lé ọdún púpọ̀ wọ̀nyí sẹ́yìn tí ọba ńlá kan ní Ísírẹ́lì ti kọ́ tí ó sì ti parí ṣùgbọ́n nítorí àwọn baba wa mú ọlọ́run bínú ó fi wọ́n lé ọwọ́ Nebukadnesari ọba Bábílónì ti Kaldea ẹni tí ó wó ilé yìí palẹ̀ tí ó sì kó àwọn ènìyàn lọ lọ sí si bábílónì ṣùgbọ́n lé ọdún èkínní kírúsì ọba bábílónì kírúsì ọba náà fi àṣẹ lélẹ̀ láti kọ́ ilé ọlọ́run yìí pẹ̀lúpẹ̀lú ohun èlò wúrà àti ti fàdákà àti ilé ọlọ́run tí nebukadnesari kó láti inú tẹ́ḿpìlì tí ó wà ní jerusalemu jáde tí ó sì mú lọ sínú tẹ́ḿpìlì bábílónì àwọn náà ni kírúsì ọba kó láti inú tẹ́ḿpìlì bábílónì jáde a sì fi wọ́n lé ẹnìkan lọ́wọ́ orúkọ ẹni tí jẹ́ Sheshbazzari ẹni tí òun fi jẹ baálẹ̀ òun sì wí fún un pé kó ohun èlò wọ̀nyí lọ kí o sì fi wọ́n sí inú tẹ́ḿpìlì tí ó wà ní Jerúsálẹ́mù kí o sì mú kí a tún kọ́ ilé Ọlọ́run yìí sí ipò rẹ̀ nígbà náà ni Sheshbazzari náà wá ó sì fi ìpìlẹ̀ ilé Ọlọ́run tí ó wà ní Jerúsálẹ́mù lélẹ̀ àti láti ìgbà náà àní títí di ìsinsìnyí li ó ti ń bẹ ní kíkọ́ kò sì tí ì parí tán ǹjẹ́ nítorí náà bí ó bá wu ọba jẹ́ kí a wá inú ilé ìṣúra ọba tí ó wà níbẹ̀ ní Bábílónì bí ó bá rí bẹ́ẹ̀ pé Kírúsì ọba fi àṣẹ lélẹ̀ láti kọ́ ilé Ọlọ́run yìí ní Jerúsálẹ́mù kí ọba kí ó sọ èyí tí ó fẹ́ fún wa nípa ọ̀ràn yìí.